أكبر ميكو ولا يكوني لوي تتحول العبادات أوي إجازي الله سبحانه وتعالى لوني كبير عند الله بارك ولا أبدا لدي الباب الثالث في مواقيت الصلاة باب الأكيتا إنه يقول العبادات في مواقيت الصلاة في يوصل إخواني فأواسكم وقوكا قال سلام الدين قال المؤلف رحمه الله الصلوات المفروضات خمس أمام رضية ورعية رضية ثلاثية وقوم من يدلو ما هنالك في الليلة في اليوم والليلة إن بين دعما كيلوتنا والليلة إن بين دعما كيلوتنا lèkólè sọlá tó ní ha wá fún mọ̀ṣáàdìdájú gbogbo orúkọ kátà ni wá kí òun èyí tá à kí lọ́sàn ni àbí tá kí gbogbo ẹ̀ náà ló ní àsìkò tí wọ́n àsìkò tí wọ́n là kalẹ̀ fún un òṣèré rú nìkan ló là bóyá ni pé Islam ìyànà ọlọ́ọ̀bá alẹ́kíọ́lá òun náà ló fi àsìkò sí àwọn ọlọ́ọ̀bá alẹ́kíọ́lá ń sọ nínú sọ́dún oni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ó dájú ìwọ tẹ̀rí ń kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀nà yẹn ni lórí àwọn mùmìnì kitaban mawquta ọ̀nà yẹn tó lásìkò àti lọ́nà yẹn àmọ́ kìí ṣe pé ọ̀nà yẹn ṣe nígbà tó bá wù ọ́ ṣe nígbà tó bá tẹ́ ọ lọ́rùn èyí bá ti rí rárá ìsáàbà mọ̀kú ta ọ̀nà yẹn nílò tọ́ àmọ́ ọ̀nà yẹn tí ọlọ́run bá rí tí ọlá tó fi àsìkò sí i yá àní mọ̀kúrú lọ́n fi awqati muhaddada ìtumọ̀ náà ni pé wọ́n ṣe ìrún lọ́nà yẹn fún wa fi awqati muhaddada ní àwọn àsìkò tó ní òǹdí wọn àwọn àsìkò tó láàlà bàbá ìdílé yóò bẹ̀rẹ̀ bàbá ìdílé yóò parí kọ́bílà dùkú lè wà kùtì ha irun ò ní gbà èèyàn ní gbà èèyàn ní nírun bẹ́ẹ̀ ni ọlọ́run ti fi hàn ní pé a ò kírun téèyàn bá fi lè kírun síwájú kásìkòrò tó wọlé hmm? kásìkòrò bá sì wọlé èèyàn gbọ́dọ̀ kírun so náà ní túmọ̀ pé irun ní àsìkò tí ó lálà tẹ́sí fàlà ti fún wa èèyàn gbọ́dọ̀ wá rúgbà ọ̀ráyè lásìkò yìí mo lè padà mọ́ aráyè má jẹ́ ogun márùn-ún kalẹ̀ láàárọ̀ yìí nìkan. ẹ̀ ń kó máa di pé ọwọ́ kan ní tí wọ́n á bí sí tí wọ́n á níbi sí so eléyìí kò lẹ́tọ̀ irun kọ̀ọ̀kan kò lásìkò rẹ̀ wàhálà yìí máa wá pé wọ́n ní ìran àwọn àsìkò ọ̀run ń sọ yìí al-aslu fiha hadith ibn Umar hadith ibn Amr radiyallahu anhuma wọ́n ní pìlẹ̀ níbi àwọn àsìkò yìí fi àsìkò yá bó máa hadithu abdullahi ibn amr radiyallahu anhuma anna nabiya sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam qaal ó sọ báyìí pé waqtu zuhur idha zalat ash-shams <coughs> idha zalat ash-shams anabi ní àsìkò zuhur ẹ irun àkọ́kọ́ tí kọ́kọ́ máa ń bẹ̀rẹ̀ òun náà irun zuhur yìí ti ràn àtúbà irun zuhur òun náà irun àkọ́kọ́ so irun zuhur tẹ́ rí wọn tá a máa ń pè ní ìrun àyílà ẹ̀ ń kó ba lè gbogbo wa ìrun àyílà táwọn ẹlòmíín pè ní ìrun aago méjì ó ti bá wọn so ìrun yìí anabi sọ fún abdullahi ibn amu ó ní waqtu zuhur àsìkò ìrun àyílà idha zalati shams anabi ní ìgbà tó ń bá ti yẹ ìgbà tó ń bá ti yẹ wa kana zillu rajuli kakuli ma lam anabi láti gbà tóun bá ti jẹ tàrí láyìí títí dìgbà wo títí tí ó fi di pé ògìgì nǹkan ẹ ògìgì èèyàn yóò ṣe déédéé bí èèyàn bá ti ga tó ẹ rí i pé nígbà tóun bá kọ́kọ́ yọ láàárọ̀ tí èèyàn bá dúró níta gbangba ẹ rí i pé ògìgì èèyàn yóò bù gan bóun bá ṣe wá ń bọ̀ bóun bá ṣe ń yọ ògìgì wọn máa wá kúrú yóò máa wá kúrú yóò máa wá kúrú tó bá padà yá yóò wá parẹ́ sí òní lójijì má ìgbà wọn wọn pè ní òórùn kàtàrí ẹdí báwọn òórùn ti kírun òórùn ti kàtàrí nù lásìkò yẹn àsìkò tó yẹ kírun ní gbọ́dọ̀ kírun kankan sẹ́ni tó bá tún ayá tó nù bá tún lọ yóò tún wá bọ́ sí apá kejì èyí ò ní túmọ̀ yẹn náà ni pé òórùn yẹ tàrí nù ó ti yẹ kó láàrin èèyàn láàrin object tàbá gbé kalẹ̀ sẹ́ni tó ń bá tó wáyé ẹ̀pẹ́rẹ́ tí yóò di díẹ̀ wáyọ díẹ̀ jáde báyìí ẹ́ àsìkò yẹn náà ni wọ́n ń pè ní àsìkò àkọ́kọ́ àyílà ẹ́ olóòrùn náà mi sọ pé ìdàzáàlà ti ṣàmù ńgbà tí oòrùn bá ti kíni tóòrùn bá ti jẹ àsìkò yẹn òun náà ni àyílà ti wọlé wàtáyà ti lù rọ́ọ̀tì bí kàtó wòlé ìgbà wo wá ni ó dà títí tí òjijì èèyàn tí ó fi ṣe déédéé bí yẹn bá ti ga tó èèyàn lè rí ju kamalẹ̀ níbi bóyá ju tó ga tó bí mo ṣe dúró yìí sí ẹ wá rí malẹ̀ ẹ wá wọn bí kìí ẹ ti ga tó ẹ ti mọ̀ déédéé bí kìí ó ti ga tó àbí ẹ bóyá tí wọn fi wọn ṣé mítà ni wọn fi wọn dàbí ẹ̀hẹ́n ẹ wá rí gbá ìdí yìí o ó wọn two meters lápèjúwe ẹ wàá wọn òbí ara bí wọn tí ó sì àsìkò omi tí àyílà dé nù ẹ̀wọ̀n kaba wọn lásìkò táwọn sọ ikú fi ìsago anabi ni máa lámú yá sórí àwù tí lókùgbà tí alásàdì bá ti wọlé ìtumọ̀ yìí náà ni pé àsìkò àyílà ọmọ tó kíni yóò máa bẹ̀rẹ̀ látìgbà tó ń bá ti yẹ sàárì tí tí ó fi di ìyà tí òun ó fi ṣe kíni tí ó fi ṣe déédéé yìí sẹ́wọ́n tó di tóun bá ti wá ṣe déédéé òjì yìí àsìkò gbà náà ni alásàdì bẹ̀rẹ̀ tiẹ̀ ẹ̀sìn báyìí anabi wa ni wà wá sùn àṣírí àsìkò alásàdì a máa kí alásàrì lọ láti gbà tóun táyì làbá ti parí tóun ti dé dèdè tí òkìkí yẹn ti ṣe dèdè èèyàn bẹ́ẹ̀ ti tó èèyàn máa kí alásàrì lọ máa lámùtẹ̀ fárọ̀ ṣàmù tí lókun gbà tóun ò bá ti ṣègbè ni tóun ò bá ti di kọlọ yẹlò tóun ò ti pa ẹ̀sìn bá ṣẹ̀yìn pé tóun bá ti pé òun yóò lọ nísìnyí òun máa lọ bí ó ti ṣègbè ni tí ó ti wọ̀ tó bá yá yóò wá ṣègbè ni nínú àti lọ́ọ̀tán yóò wá di òun náà máa ń pè ní so òun wa wà lọ́kọ̀ọ̀kan yóò wá tóbi yóò wà lọ́kọ̀ọ̀kan yóò wá yẹ́lò lọ́kọ̀ọ̀kan so tó bá ti fóònù yẹ́lò báwọn òun náà ní àsìkò kíni òun náà ní àsìkò alásàrì ìfọ̀n náà lásìkò alásàrì ìdí táàmù yẹn òun náà lòun ṣe kíni òun múra àti wọ̀ ànábi ni wọ́n wá tó lè magrebi ẹ̀ wá sí àsìkò magrebi ìtànkè ní alimagrebi òun náà ní kíni ibi tóun ti máa wọ̀ ìrún táà máa ń kí lásìkò ìgbà tóun bá wọ̀ òun náà pè ní sọ̀rọ̀ àti magrebi sẹ́ni bóun ṣe yọ nígbà tí máa yọ láàárọ̀ sẹ́ni yóò máa yọ ojúbọ̀ díẹ̀ díẹ̀ ni ẹ̀ kàn yíra àwọn ojúbọ̀ tí máa jáde kókó ayọ̀ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tóun bá fẹ́ wọ̀ yóò ti ma wọ̀ lọ díẹ̀ díẹ̀ ni ẹ̀ yóò máa wọ̀ lọ díẹ̀ díẹ̀ ẹ̀ mọ̀ ni yóò máa wọ̀ lọ díẹ̀ díẹ̀ tóun bá fi lè parẹ́ yẹn sẹ́ni kó wọ̀ yẹn báyìí àsìkò mọ́tòmí tó nù ẹ̀sìn báwọn àsìkò so ìgbà yẹn òun náà ni mọ́tòmí wọlé àsìkò yẹn òun náà làsìkò máa ń gbá ẹ̀rọ téyìn ó tunu àsìkò yẹn ìtúnu ti tó kọ́dà bí làdáni ò bá ti pèrò ẹ́ kọ́dà bí làdáni ò bá ti pèrò tẹ́ ẹ bá ti gbé ohun ti wọ̀ báyìí ìtúnu ti tó nù tó èyí gbọ́dọ̀ tó ìtúnu tẹ́ wá ní ìtúnu ẹ̀ sọ̀rọ̀ mọ́ bí làdáni bá pèrò ẹlòmíràn á jókòó bí làdáni pẹ́ kótó jáde àbí làdáni dé ẹ ìtẹ́jú márùn ìtẹ́jú mẹ́wàá òun ó ti wọ̀ wọn ni àwọn òbí pèrò ni ẹlòmíràn mọ́tò àlọ́ ẹsẹ wa tó tó yẹ pé òun gán bìrì fúnra rẹ̀ pé òun ti wọ̀ bóun bá ti wọ̀ báwọn ti ó ti rùn ní bí làdáni bá wà pé irun ó pè jẹ wá sí irun ẹsẹ wa ẹ wà jáde ẹ wà lọ ìkíyàn ó ti bá tó àmọ́ làdáni náà ó yẹ kó máa sọ àsìkò ara tá a tàsíwájú nù ẹ pé làdáni ẹ wọn gbé àmánà lé lọ́wọ́ ni ó yẹ kó máa sọ àsìkò ni básìkò kọ̀ọ̀kan bá ti wọlé gẹ́rẹ́ báyìí ó náà ní kó máa pè é kó má jẹ́ yí pé àsìkò máa ń gún mi ti wọlé nísìnyí lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní sẹ́wọ́n á ń pè sẹ́wọ̀n yóò dà nǹkan máa ràn lọ́wọ́ ẹlòmíràn ní jẹun bí balẹ̀ tí wọ́n pè nu ẹ̀sìn báwọn nìyí so ó yẹ kó ń wọlé báyìí kó pè é kó lè ṣe déédéé pẹ̀lú gbà lásìkò òun ṣe kí ni lásìkò òun tó tó bẹ̀rẹ̀ àwọn yóò lè máa lò ó fún àsìkò báwọn fi sínú àmọ́ làbá ti wá jẹ pé máa ń lọ ìrún lára ní pípé ṣe yẹ pé àsìkò ti kọjá ìrún ti wọlé ìdí oníkálukú kó máa sínú ni ẹ̀rí tọ́nu bá ti wá wọ̀ tí àsìkò mọ́tòkì ti wọlé <clears throat> ìgbà wo ni mọ́tòkì wà parí anabi ni maalam yagidi shabab anabi ni àsìkò mọ́tòkì ó máa wà ń ta ẹ̀ maalam yagidi shabab lópin ìgbà tí ashabab kí náà tẹ̀lé ashabab ẹ̀ òun náà ní kíni òun náà ní alṣumratu lẹ́tí tẹ̀kúnù fi gurubi shams ìlà waqti ìṣá òun náà nígbà tó ń bá ti wọ̀ táwọn pípọ́n ní tó máa ń sẹ́kùn ta ẹ̀jẹ̀ bá kíní kò sẹ́kùn ta tí ó tún pàǹtà lẹ́yìn tó ń fi wọ̀ tán lórí àwọn ọmọ ẹ̀sẹ̀ ti kékeré òdúdú ni mọ́tò ìtó tóun bá ti wọ̀ táwọn yàní òye ó sì tún bẹ́ ta òye ó wà ń ta àwọn àdìgbò kan yóò wá pálọ̀ kankan ní èdè tóun ń so tó bá ti wá wọ̀ tán òun náà ní kíni òun náà ní àsìkò ìṣáì òun yóò wá tó tàlá mi sọ fún pé a máa lámìlẹ̀ bíi ṣàbàk àsìkò mọ́tòkù ti wà ń ta lópin ìgbà tí kíni ò bá ti kíni tí ò bá ti wọlé kí náà máa ń pè àwọn ọkùnrin náà rí ẹ́ tamoko àbí òun náà ń pè la táwọn òun náà ń pè la tamoko àbí kí náà ń pè àwọn pápá ẹ̀hẹ́n sango làwọn pàpà ẹ̀hẹ́n tí o ti ìṣèlú tí yóò mú ìṣẹ̀lẹ̀bẹ̀ yóò mú tí o sẹ́kù tàbí o kàn lọ́wọ́ sọ́wọ́ ẹ̀hẹ́n tó gbà tó bá ti wà láti òbí wọ̀ àsìkò lọ́dún mi ti wà tó bá ti wà wọ̀ sẹ́yìn yá ìṣá ìṣèkínni àsìkò ìṣá ìṣèkínni ìgbà wọn lẹ́wàá rí pé ìwé ti wá ní kínni o ti wá dúdú so ìgbà wọn ti òun náà lásìkò ìṣá ìṣ anabi tẹ wàá sọ pé wà wá kutu sọlá ti sọbọ ṣe sẹgbẹ́ màgbọ́ anabi wa ní àsìkò sọ̀látù sọ̀rọ̀ ìwà àṣùbà anabi ní min tulu'i al-fajri ma lam tatlu'i ash-shams anabi ní àsìkò rẹ̀ ó náà ní láti gbà tí al-fajri bá ti yọ ma lam tatlu'i ash-shams lókun gbà tó ń wò bá ti ṣe kíni tó ń ti yọ àsìkò rẹ̀ tí ma náà nígbà tí al-fajri bá ti yọ tó ń wò ti ṣe kíni fi yọ ó lásìkò rẹ̀ ẹ̀sìn báyìí àsìkò tó sẹ́kù lẹ́yìn àsìkò dọ̀rúrí ni ẹ̀ wọ́pù dọ̀rúra àsìkò àwọn tó bá ní excuse nínú ẹ̀sìn so àsìkò yẹn kò náà lásìkò tó kù àmọ́ àsìkò tó yẹ kí yẹn kí òun lásìkò rẹ òun náà ní lásìkò tí ó bá ti lásìkò àti bá ti yọ àlùfáàjù tá a wá ń sọ yìí méjì wá ní àlùfáàjà yìí àlùfáàjù kan bẹ tí wọ́n pè ní àlùfáàjù àsọ̀dì àlùfáàjù alkaadi àlùfáàjù alkaadi fake alifajari alifajari fake so eléyìí òun ní kọ́kọ́ máa ń yọ gábàsì náà ló ti yọ ibi tó ń ti ń wọ yọ òun náà ló ti yọ àmọ́ òun bí ìmálẹ̀ òun wà yóò dúró lóru báyìí ẹ̀ ìmálẹ̀ tó dúró lóru ni sẹ́ni tó ti dúró lóru òun tó bá pẹ́ díẹ̀ ìgbà tó bá báyìí dé ẹ̀ẹ̀kan ní rìbá òun náà fi pè ní alifajari olùkàdì òun náà ti fake alifajari tọ́ba yá ìkan yọ òun wà dúró lẹ́ẹ̀kú báyìí ẹ̀ so òun ni wà á ti bí ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ òun ni mà wá yóò mọ̀ wá dàgbà yóò mọ̀ wá dàgbà tí yóò fi mọ̀ sékele tí òun yóò fi mọ̀ wá la sẹ́yìn kó ti wá yọ òun òun náà pè ní alifájú ní ọ̀sọ́ọ̀rì òun náà làwọn fi ń kó nogó nínú àwẹ̀ òun náà làwọn fi máa ń pè ní ìmọ̀ àtúbà ti wọlé sogoro àwọn ọmọ yìí ó rọrùn láti mà pàápàá jùlọ tí ẹ bá wà ní bí àwọn tí àwọn tó bá wà ní títì wọ́n wà nínú gbòòrò òlu kì í sábà rọrùn láti mà nítorí pé ó lè jẹ́ pé iná ọkọ̀ ní tẹ́lẹ̀ kan jìnnà jìnnà jìnnà èdè bá mi àmọ́ àwọn tó bá wà lóko ẹ̀hẹ́n bẹ́ẹ̀ síta ìkànnì ẹ̀rín nìkan ní jìnnà jìnnà jìnnà ẹ̀ máa wọ ya ah, ní ẹ̀hẹ́n bọ̀dà àwọn tó bá wà lóko tó yẹ pé olú ojú bíbí àwọn máa ń tẹ́lẹ̀ máa rọrùn fún láti fi ni láti wò pé ah, àlùbájà yìí ó láti láti má sọlá àwọn tó bá wà níbi ọ̀nà yìí ní tí o ti wúro kaba yẹn so eléyìí oní àlànàbí sallallahu alaihi wasallam ọ̀sọ̀láàtò zuhuri wọ́n ní àsìkò irun zuhuri tẹ̀rí mi yẹ́bùdá owó wàkútù ha bí zawali sàmù àsìkò ẹ bẹ̀rẹ̀ nígbà tó ń bá ti yẹ sàrí ayé mélòó ha àǹkábì bí sàmà ìtumọ̀ yẹn náà ni pé nígbà tó ń bá ti yẹ kó ní ìdodo sàmà ìdajì sàmà ẹ̀ òun déjà sàmà òun náà ló bá ti pé kí ni làbí rí òjì kankan má tó ń bá ti wá yẹ ẹ̀ ìlàjì hàtì magrebi ó ti yẹ títí sí lọ́lẹ́wọ́ sẹ̀gbẹ́ ń bọ̀ ni tó bá ti kárí ìdajì ìdajì nu yóò tẹ̀ wá yẹ ti ti ìdí lọ́dẹ bọ̀ gbogbo bàtí tí ń bọ̀ wá òun sì ń tóbi dé àárín òun òbí tó òun ti yọ lónìí gbogbo òpin òun mọ́ṣíkù lónìí bẹ̀ tó bá ti yẹ sí láì ní ti láì ó ti gbé òun lọ ìdí tó lọ́dẹ wọ̀ nù so wọ́n ní títí tó bá fi yẹ tó láìpẹ́ tó bá ti yẹ òun àtìgbà òun náà ní àsìkò kíní ti bẹ̀rẹ̀ àsìkò zuri àsìkò àyílà ويمتد وقتها إلى أن يصير ظل كل شيء مثله بالطول àsìkò yóò máa wá lọ títí tí ògìgì gbogbo nǹkan tí ó fi dédé rẹ̀ dandan kọ́ni kó jẹ́yàn ẹ bá sọ alìmúgi ó lè jẹ́ pé òkú láàfin wọn bóyá òkú kan tó wà lérí kí náà kókó rẹ̀ tí wọ́n di mọ́lẹ̀ ẹ̀ òun láàfin wọn tẹ bá ti wọn bókun ti ga tó tẹ̀sí kí ni tẹ̀sí wọn bí nǹkan yẹn ti ga tó. wàyú sàhábù tàjílù ha sí awàlúwàkì ha irun irun zúrì tá a sọ yìí afẹ́ ká tètè kí i lákọ̀ọ́kọ́ àsìkò rẹ̀ láìpẹ́ tó bá ti wọlé gbára ká tètè kí i so ibẹ̀ náà lẹ́sẹ̀ láwọn onírun aago kan níjọ́ onílọrin bíi àwọn tí wọ́n kọ́ ń kírun aago kan àwọn ẹlòmíín fẹ́ẹ́ lè máa ṣépèlé wọn yá àwọn aago kan nù aago kan náà lẹ́tún lọ ẹ̀sìn báwo ní aago kan lẹ́yìn kí so nísìnyí báyìí nísìnyí tá a bá lọ wò nísìnyí ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti wá sí kíni wọ́n ti gbọ́ Eh, wíwá fifteen ìdíbà fifteen àwọn náà ti dégé ni wọ́n ti ń bá gbà ewu lé ní ẹ irú eléyìí náà ní ti báyìí sẹ́mọ̀ gbígbà tán farabalẹ̀ tí wọ́n sì mọ̀ pé ah, àlàyé nìyí ó dáa kí ló dùn wàá ta kó pé ah, àníyá pa bàbá tó ti kọjá lago méjìlá bàbá wọn máa ń kí ebi òdodo náà lẹ́yìn tí a sì mọ̀ pé ah o ti wọlé nígbà o ti wọlé o ẹ̀hẹ́n lóòótọ́ àbá máa pa sí lago méjì ẹ̀hẹ́n sòkòlà lago méjì náà làwọn mi ń jẹun ọ̀sán lórí bá kọ́ ọmọ lago kan nísìnyí ó lásìkò ti tó ẹ̀ láti sí láàfin wọn gan àti abago méjì wọn fún pé abago méjì bá dìbò ẹni fún ẹ lówó jẹ èsì bá wọn níbi so ago méjì yẹn ẹ kì í ṣe pé dandan kì í ṣe pé wọn ago méjì ẹ kọ́dà àwọn ẹni ti sọ lóko àwọn ago méjì náà ti tẹ̀lé ago méjì náà ti tẹ̀lé ago mẹ́rin so ìgbà míì wà tó gbé ago mẹ́rin òní ìlú gan tára sáré fi wọlé so ìgbà míì wà tó ago mẹ́rin ó kọjá tára sáré fi wọlé gbà yẹn bá má pa sínú ago mẹ́rin ìgbà míì fi wà àsìkò wọn ti tó ẹ̀ẹ́dì ní pé yóò ti kọ yóò ti kọ yóò lọ kọjá àkọ́kọ́ àsìkò rẹ̀ so ibi tá a fẹ́ lò ń bẹ̀ ni pé afẹ́ká kí nígbà tí wọ́n bá ti wọlé gbára ká tètè kí ilà ìdàṣẹ́dà hàù àyàfi ìgbà tí òun bá mú gán gbogbo ẹ gbóná dídí tàbá àwọn àtúntò kan bẹ bí gbogbo gbóná dídí ṣe gbóná lọ́dọ̀ tí wọ́n bì ẹ̀ àmọ́ lọ́dọ̀ tí wọ́n náà àá ní gbóná náà ni ìdá à ń pè kó gbóná òun bẹ́ẹ̀ bá dé bò mí o ti tì ní lọ́dọ̀ wọn èdè bá mi bẹ́ẹ̀ bá dé mi ìta wa ń tó gbogbo ọlọ́mọ sọ pé òní lágbára lónìí kọ́ ló ń sànù wa ọlọ́mọ fi wa wọ náà òní gbé gan ìta yẹn ń sọ èdè bá mi bògì nu síbò mi èdè bá mi òru tó sẹ́ bògì bò mi nù ìlú mi bẹ̀ ẹ̀ jáde lọ́sàn ẹ̀ bá jáde lọ́sàn báyìí káà kí ìlọlẹ́sìn bá ń lọ lé báyìí náà àwọn ìlú mi bẹ̀ nísìnyí yìí tí wọ́n ń ṣe fún adé mi múnadé yìí mi ò bá múnadé yìí ni ìṣòwò máa múná ní gbogbo à ẹ yóò bẹ yóò kú ẹ ti bá wọn ẹ ẹ bá wà nínú báyìí ẹ lè jòkó nínú ilé báyìí láti wàhálà jòkó nínú lọ́sàn àbí lálẹ́ ni ẹ má tàn fáànù ó kéré jù mí èsì ni ẹ gbọ́dọ̀ san èsì bẹ́ẹ̀ wá ní èsì ẹ san desert coolant àwọn ènìyàn desert coolant omi lòún máa ń lò ẹ bá ti pọ́ǹpù omi sí díẹ̀ báyìí ẹ bá ti ṣe díẹ̀ bá ti sinmi fún wa pẹ́ díẹ̀ bàtẹ́ bá kábàáyé yóò mọ̀ tuntun yín so ó lọ́pọ̀lọpọ̀ kọ́dà bí tálíkà yóò so gbogbo eléyìí ní ìdíbáyìí ti máa ń ṣẹlẹ̀ àwọn mi pé pé yóò gbóná gan so lásìkò tó bá wá gbóná yìí afẹ́ká ti kí ni fọyìntà habuta àkérò ha ilẹ̀ ìbrọ̀d wọ́n ní afẹ́ká lọ́ àsìkò ńlára ká lọ lára di àsìkò tá à ń pè ní al-ibrọ̀d kí náà ń pè ní al-ibrọ̀d òun náà ní àsìkò tó súnmọ́ àsìkò alásàrì ṣẹ́fà ẹ̀hìn yóò dùn máa pàjù dé díẹ̀ díẹ̀ bó ṣe fẹ́jú hàn hàn yóò dùn máa pàjù tó ká wá lọ ìrun àyílà lára tí ó àsìkò yẹn lásìkò tá a so nígbà tí ìrun sàlátù asúrì tí ń wọlé bí aago mẹ́rin kò ṣẹ́jú díẹ̀ ẹ̀hìn àwọn àdúgbò òun ní agbára gan kò sí ìgbà tó burú bẹ́ẹ̀ ká lọ ìrun àyílà lára aago àbọ̀ gan nígbà tó yẹn so ní sunnah sallallahu náà ló yàní inú àwọn súnà tó yẹ pé kí ni súnà tó ń mànsíyà tó ń áwọ màjúhùlà súnà mi táwọn yẹn ti gbàgbé ẹ̀ ni àbí táwọn yẹn ti súnà táwọn yẹn ti ẹ̀mà rárá ife tí irú nǹkan máa bá ṣẹlẹ̀ ìyẹn máa ń lọ lára nítorí pé kí ni Islam fẹ́ dẹ́kun fún wa náà ni kò fẹ́ káàró ni wá fẹ́ káwa ní inú òrùn tántántántán tó a. naam afáwa ni lèkọ́wùlìhì nítorí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam fi sọ pé ìdàṣẹ́dàlhàrù anábì ní tí ìgbóná bá lágbára gan yàtí wẹ́dà bá gbóná gan fa abridu bi sọlá ẹ lọ ìrún lára ẹ jẹ́ kílẹ̀ ẹ jẹ́ kó tutù wa inna shiddatal har min fayhi jahannam anabi ní bẹ́ẹ̀ sẹ́yìn fínkà gbóná yìí báwọn anabi nínú àwọn èmísí inájà ànámà ni inájà ànámà ni níyàrí báwọn tó gbé ẹsẹ̀ kínní tó fi gbóná yìí báwọn anabi wà ní ẹsẹ̀ kínní ẹsẹ̀ ẹjọ́ sẹ̀rọ̀ díẹ̀ so àdìsí yìí àdìsí wà nínú sọ̀yìn Muslim ni so Imam Bukhari àwọn náà wọ́n gba àdìsí yẹn wá wọ̀sọ̀látù làásù ẹ̀yìn wà lásàrì yabda wọ́pù ha min hayati wọ́pù zuhur òun máa bẹ̀rẹ̀ nígbà tí irun zuhur bá ti parí ayé sọ yọrọ tó zilli kulli shay mithlihi òun náà nígbà tí ògiri gbogbo nǹkan bá ti dàbí dèdè rẹ̀ wọ̀yẹ́ tẹ́hí bí gurubi shams yóò wá parí bí tó gbẹ̀gbẹ̀ ni tó ń wo fi wọ̀ ayé ẹ̀ńdà áfíìlì ìsirọ̀ ìtumọ̀ ẹ̀ náà ni pé nígbà tí ìgbẹ̀yìn tó pálẹ́sùlẹ́sùn ìgbẹ̀yìn tó pálẹ́sùlẹ́sùn láti ohun tó tó ti gbóná so wọ́n ní náà ní <clears throat> àsìkò tí ó parí wọ́n ìsánú tá a júlù ha súnà ni afẹ́kárí ti kìnnìkan kárí ti kírun yìí náà fi awàlè wà fi lákòókò àsìkò rẹ̀ wàhíyà sọ̀láàtì lówó sọ òun náà ni wọ́n ń pè ní ìwà àní gbùngbùn sọ̀láàtì lówó sọ alẹ́tì náà sọ̀láhu àlẹ́hà ìkọ̀wé ìtàhálà òun náà lọ́wọ́ balẹ̀kọ́lá mẹ́nuba nínú ọ̀rọ̀ rẹ̀ nínú sọ́tùl ẹ wò nísì ó ní ẹsọ gbogbo àwọn dáadáa ẹ mójútó wọn sọlá tí wò sọ ó ní àti ìrún kíni àti ìrún àrùn gbogbo lẹ́gbàá ló ti dákọ̀ gbogbo òrùn tán ẹ ó tún wá yọ ìrún àrùn gbogbo ó tún dákọ̀ ẹ lọ́tọ̀ وقد أمر النبي صلى الله عليه وسلم بالمحافظة عليها النبي صلى الله عليه وسلم anabi ni anabi anabi náà sọ̀rọ̀ ó pàṣẹ pé ká máa sọ màlásà yìí dáadáa gbogbo òun náà ló ní aṣọ ó tún wáá san pẹlẹ mọ́ fi irun àlásàrì ọ̀nà wòlò ànábì gbà sọ ànábì ní máa ń fásitì tó sọ̀rọ̀ àti àṣù ànábì ní ẹni tí irun àlásàrì bá kò rù tó kírun àlásàrì lásìkò ànábì ní pàtà ànàmà wùtìrọ̀ àhàlẹ̀hù wàmàlẹ̀hù ànábì ní irú ẹni báwọn nìsín ó dà gẹ́gẹ́ bí ìgbà tó gbogbo fámìlì rẹ̀ àti gbogbo dúkìá rẹ̀ ẹ̀ ti báwọn nìsín pé yàní ntòzè àmínú nígbà tí wọ́n gba ọmọ tí wọ́n gba fámìlì yẹn lọ́wọ́ yẹn ẹ́ wọ́n kó gbogbo ẹbí rẹ̀ kó lọ́wọ́ wọ́n gba lọ́wọ́ rẹ̀ kò mọ̀ bí wọ́n kó wọn lọ wọ́n kó gbogbo dúkìá rẹ̀ ànábì ní bó ṣe kínú yẹn wọ́n bàjẹ́ nù ẹ́ ẹ̀rọ̀mí òní kálásárì jẹ́ kejì tó máa gbé àwọn kálásárì àná ẹ̀rọ àfihàn àfa àfọlẹ̀ ẹ̀rọ àti ìdájọ́ rẹ̀ àwọn kálásárì wọn á tún ẹ̀rọ àfihàn kí ló ń ṣe nígbà tó fi tẹ̀rùn ẹ́ ǹdí káfíń kíjà tó fi lọ́ tó fi lálàáfíà tó gbogbo àǹfààní tó wà ń bẹ́ẹ̀ nù wọ́n bá pè wọn nísìnyí wọ́n ti rán ọ létí nu wo tiẹ̀ ló gbàgbé nígbà tó sínú owó kankan yìí ẹ̀dí wa nísìnyí àwọn yóò máa dìde wọ́n máa kírun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n máa dìde ó wà ní jésù ní ìṣẹ̀tàn jésù ní ìṣẹ̀tàn wọ́n àti wà ní ìṣẹ̀tàn wà gbàgbé ra wọ́n àti má gbúbì mọ́ lọ́wọ́ ẹlòmíín bẹ́ẹ̀ àyìn ìṣẹ̀ àmọ̀ tí má gbúbì náà ẹ mọ̀ yóò kọ́kọ́ máa san àlásà ìlẹ́yìn àmọ̀ tí má gbúbì jàmá lọ́wọ́ kílẹ̀ yẹn ti láti àgbàtà àlásà rè láti jago mẹ́rin tó fi wá di jago méjì wákàtí mẹ́ta so àìka irun kúnni ẹ ti bá wọn ní àyàfẹ́ tó bá lẹ́ẹ̀ sí ìlú lókù ẹ̀yìn bí ó ti sùn ní bí ó sùn lọ olùgbò náà ní bóun náà ló sùn báwọn bí ó rẹ̀ ní bíi ẹ̀hẹ́n ìlú àwọn olóyè ìjà tó pọ̀ àmọ́ kí ló ń ṣe tí irun fi wá wá fi wọ́n fi pè ń òkè jàmá òtún wá dìde òtún jàmá lọ lè kí nígbà tó tún wá dìde náà títí àárí àtòmọ́tò yà wọlé ìgbà méjì àwọn ọmọdé kàbàkàbà kí wọ́n á tún mọ́tò lẹ́yìn àwọn ẹ̀wọ̀n tó tó rẹ̀ lórí tó ẹ̀ áfíìsì tó tù náà yóò wá tu ó tún fẹ́ bá jàmá mọ́tòdì náà ṣùgbọ́n àwọn kaba yìí ẹ jẹ́ ká ṣàmójútó rẹ̀ tó ẹ̀sìn nínú àwọn bàtọ́ lọ́wọ́ balẹ̀ kọ́ lọ́wọ́ kọ́ béèrè ni bí yẹn gbọ́dọ̀ sí dáadáa ni kó sí dáadáa gbọ́dọ̀ ti fẹ́ yàrá kí ládàá yẹn náà ó balẹ̀ fún ó balẹ̀ fún kẹ́kẹ́. wàkọ́lá àìdán anabi sallallahu alayhi wa sallam ló sọ níbi hadithi mi tó wà ní sọ̀rọ̀ Bukhari anabi ni mantaro ka sọláta al-asr anabi ni tó bá fi mọ alásàrì kalẹ̀ tí ó kí anabi ni faqad habita amaluhu iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ subhanallah ó pa àmọ́ alásàrì sí tí ó kí faqad habita amaluhu hadithi wà ní sọ̀rọ̀ Bukhari ẹni tí máa tún wá nọ́mbà rẹ̀ lómi tó wá dé àtúgbọ́rù ilé yìí bá ó wà nínú sọ̀rọ̀ Bukhari ó wà nínú hadith five hundred and fifty three five hundred and fifty three sọ̀rọ̀ Bukhari anabi ni mantarọ̀kà lárúbáwá tó túbú là anabi sọ hmm? mantarọ̀kà ẹni tó bá gbé jù sílẹ̀ sọ̀láàtàlẹ̀ àṣírí ìrún àlàáṣárì fàkọ́d pàápàá hábìtọ̀ ó ti bàjẹ́ amaluhu iṣẹ́ rẹ̀ ẹ̀kú kílíà èdè báyọ̀ ní tètè lábàtọ̀ ní ìdí sanari fún pé àbáyá ah, ah, tó gbà lérò kọ́ wọ́n tó máa ń lò fún kaba yìí wọ́n yìí lò fún kaba yìí èdè wọ́n ń lò fún náà nù èdè báyọ̀ ní tètè so ah, ẹni tó ti ṣe pàtàkì tó so àfa wa ni wàá tó ọ̀la tó ma gbé àsìkò ndé ma wá ń kírun ma gbé mi mi ń gbúrú bi sàm nígbà tó mo bá ti wọ̀ ni ìlà ma rí di sàfàk títí tí asàfàkùn ahmad èdè báyọ̀ ní tètè àwọn náà la pè ní kíni la pè ní àwọn pápá ẹ̀hẹ́n títí tí ó fi wọlé ẹni tó máa ń pọ́n báyìí tòsí títí tó fi wá wọ̀ òun náà ní àsìkò magrebi wàyísánù tààjìlù ha fi awàlì wá sí ha ìrun magrebi yìí afẹ́ká sí kí ni afẹ́ká kí ní àkọ́kọ́ àsìkò rẹ̀ so ìkọ́wòlì yìí torí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam sọ pé la tazalu ummati bi khair anábì ní àlè wọn ò ní máa yẹ wọn ò ní máa bò tí wọ́n máa wà lórí orí yìí ma lam yu'akhiru al-maghriba hatta tashtarika an-nujum lópin ìgbà tí wọn bá máa lọ ìrun magribi lára títí ó fi wá di pé kí ni àwọn àràwọ̀ tí wọ́n á ṣe kí ni àwọn àràwọ̀ tí wọ́n á kó jọ lójú sánmà ẹ̀sì báwo ni so anabi ni ká má máa lọ lára so eléyìí nísìnyí lílọ́ ọ̀tá anabi ni ká má lọ lára yìí illa laylatal Muzdalifa lil muhrim bil hajj àyàfi alẹ́ tẹ́yìn wà ní Muzdalifa fáwọn tó bá ṣe kíni àwọn tó bá ń ṣe tó bá ń ṣe ájì lélẹ́yìn àwọn alálàájì ẹ̀yìn fọyìsánù tààfin wà á hàtà sọlá máa lè ṣá jẹmọ àtàfin ó wà ibi bẹ́ẹ̀ òní sì súnà nàbì ni pé kí ẹ má kírun mọ́bí lásìkò ẹ lọ lára tí o fi tọwọ́ gbẹ̀yìn ẹ wà kí tán ẹ wà kí papọ̀ má ìrún ìṣá yìí so inú mọ́tòkì yìí ní ìjà kéèjì náà wà ń bẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ yẹn tó máa ń rò pé inú mọ́tòkì kò lásìkò téèyàn bá pè òun mọ́gìrì lásìkò tí òun wọ̀ báyìí ṣe ó pè kéèyàn wá fún àsìkò lẹ̀ díẹ̀ àsìkò téèyàn ó fi lẹ̀ kò ní tó tàwọn yòókù tó lásìkò rẹ̀ tó ti wọn èyí wà fún àsìkò lẹ̀ díẹ̀ ẹ̀ ti bá fún kí ni fún nǹkan méjì nǹkan alákọ̀ọ́kọ́ ni pé àwọn tí wọ́n ń bọ̀ téèyàn pè kán wá kírun irun tá a pè wọn la fi pè wọn pé kán wá kírun àti sọ pé kọ́ńtùkọ́ mọ́ ti so ẹlẹ́ẹ̀kejì ni pé anabi sallallahu alayhi wa sallam nínú hadith kan anabi ni sallu qabla al-maghribi raka'atayn sallu qabla al-maghribi raka'atayn sallu qabla al-maghribi raka'atayn liman sha'a anabi ni ẹ máa kíráka méjì kẹ́ tó kírun magrib ẹ kíráka méjì kẹ́ tó kírun magrib ẹ kíráka méjì kẹ́ tó kírun magrib anabi kpara rẹ̀ anabi sẹ wa ni liman sha'a fẹ́ni tó bá wù ní o kí ẹ máa sọ di pé bẹ́ẹ̀ amúru àti ẹ bẹ́ẹ̀ yóò bá kí i lóye so àwọn fún àwa ni ó dáa tí o bá jẹ wàá wù ọ ẹni tó wá wù kọ fàyè rẹ lẹkọọ nílẹ kàràkà méjì kó nàbí kàràkà méjì so ẹ máa kó má gbóyè kéèyàn kó lásìkò rẹ kó má jẹ pé àgbẹ̀kọ̀ tó ti wọlé tipẹ́tipẹ́ tá a kájú pé ẹja sáré pé kásáré kì í rárá tí ẹ máa ti kó ń wọ kéèyàn kó yìí ètò ìbára nìyí tó bá ti bí ẹ láwọn yẹn bá bí ìfẹ́jú mélòó kan láwọn yẹn bá dé kéèyàn gbé ẹ̀rùn kéèyàn kí ẹ̀rùn. naam wọn ní amma salatul isha ẹ̀rí ìrùn ìṣá yìí tiẹ̀ ọ̀yọ́bdà waqtuha min maghrib ash-shafaq al-ahmar látìgbà tí àwọn pápá pupa ọ̀tá ayélujára ọ̀sán látìgbà tó bá ti wọ̀ báyìí ọ̀rọ̀ agbègbè là ń sọ nífi o ẹ̀ látìgbà tó bá ti wọ̀ tẹ́lẹ̀ bí àwọn pápá wọn ti wọ̀ yányá so àsìkò yẹn òun náà ni àsìkò magubi ti kékeré ló ti bẹ̀rẹ̀ ìlànà ìsìnlẹ̀ yìí títí ó fi di ìdajì òru tó ní ó fi dá sí méjì ẹ̀ irun irun ìṣáàṣì ẹ̀hẹ́n nígbà tí àwọn pápá bá ti parí sí ni tó bá ti wọ̀ irun ìṣáàṣì ti bẹ̀rẹ̀ títí tí o fi di kíni tí òru ó fi dá méjì bó o láti dá òru sí méjì láti gbà tó ń bá ti wọ̀ ẹ ẹ wo táìmù tó ń wọ̀ ẹ wà wo táìmù tó àlùfáàjà rí yọ káàkiri mélòó ló wà láàrin méjì báwọn ẹ wà fún wákàtí òun sí méjì ibi ìdájí òun náà ní ìdájí òru àsìkò yẹn òun náà àsìkò tí ìṣáyé ti tẹ̀lé tí ìṣáyé wà níta tó wà níta ma wàyí sàhábù tààkìrù ha nítorí pé ànábì sallallahu alaihi wasallam sọ pé waqtu salati al-isha ila nisfi al-layl al anabi ní àsìkò irun ìṣá anabi ní yóò máa wà ń ta títí tí ó fi di kíni ìdájì ẹ ìdájì àárín ìdájì àárín òru ẹbí báwo ni ìjà nígbà tá a bá dá òru sí méjì òye sàhábù tá a fi rò ha ìlà àkìrì wà àlùmọ̀tà afẹ́ ká lọ irun ìṣá yìí lára di ìgbẹ̀yìn àsìkò yẹn gan ẹbí báwo ni ká lọ lára ká máa kí ìṣá ìjà mọ́kànlá ẹbí báwo ni ẹ̀hẹ́n ìjà mọ́kànlá bíi ago méjìlá èsì báwa nísìn máa lám tẹkùn mọṣàkọ tí o bá ti ní kó wa lába tí o ti ní kó ní lába wa èsì báwa tí o bá ti ní ní wa lára tó o bá ní sọ ìṣá ìwà nísìn ẹ abúmọkànlá ni ẹlòmíì ò ní sọ ìpàdé dàárọ̀ nù ìwà rẹ tó ẹ ẹlòmíì ò ní sọ ẹ ẹlòmíì wa kéjì mọ́sálásí tó ẹ rí pé mọ́sálásí ìṣá ìrẹ ọ̀tọ̀ já ìṣá ìwọ̀n wọn ní bábí láàmú yẹn lọ kí ìṣá ì so abadijọ kí mọ́tò bìtán tọ ìpàdé dọ̀la nù ṣe ìjà ìwọ̀n ní wà lójú òrùngbà wọn lẹ́mi tí lọ́ọ́ bí sẹ́ láàárọ̀ kùtùkùtù ẹnìkan wà ní ma jí ma kí sáyé lago mọ́kàlá à mi ò ní kí bá wò ó so àmọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ìfẹ́ ká sẹ́kìnì anabi ìfẹ́ ká ká lọ́ ìṣáyé lára wa yukrahu an-nawmu qablaha kọ́dà wọ́n kórìíra ká sẹ́kìnì ká sùn ká tó kí ìṣáyé makruh inú ẹ̀sìn ká sùn ká sẹ̀ jí ká sẹ̀ wá láǹtí ìṣáyé wal hadithu ba'daha àbíkẹ́ tó wà máa ń ẹ̀yìn wà lẹ́ kíṣà ìtàn ẹ̀tọ́ àwọn òrùjọ ẹ̀yìn aláṣẹ ń bí alẹ́ pé wà á ti kíṣà ìtàn nìsín ẹ̀yìn gbà lẹ́sẹ̀ gbà ní ọ̀sán tẹ̀ bẹ̀rẹ̀ tẹ́lu mi wọ́n wá padì láṣẹ ń bí ìbẹ̀rù tó aṣọ ìgbẹ̀rù sí a àwọn mọ́kànlá so màkúrú ni ká máa tún máa rojọ́ lẹ́yìn gbà tí ẹ bá kíṣà ìtàn ẹ̀sìn báwọn nìsín ètè gẹ́yìí mọ̀sùlùmá tí ẹ bá ti kankan ẹjọ́ ta fẹ́ ròyìn nìsín yàní fún àǹfààní kan wà mẹ́tò sókè ni ẹjọ́ àǹfààní ẹ̀sìn àǹfààní ẹ̀sìn àbáǹfààní ayé tó máa ń fààní lọ wa àmọ́ àpàdé láti ẹ̀ ń bí aṣọ kínní lọ níta ẹ̀jẹ̀ báyọ̀ níbi kínní pọ́lítì abẹ́sọ pọ́lítì ẹ̀yìn abẹ́bí abẹ́bí kọ́sì ọ̀rọ̀ bọ́ọ̀lù nàgbà lánàá ẹ̀jẹ̀ báyọ̀ níta àwọn èèyàn méjì máa dúró láti ẹ̀ ń bí báyìí yàrá àwọn abẹ́fà ti jẹ́wọ́ àmọ́ ojú ẹ̀ ẹ̀ máa pariwo títí ẹ̀kọ́ mẹ́wàá so eléyìí yàrá màkìrúù ni ẹ̀jẹ̀ báyọ̀ níbi so akọ kásìrú nǹkan báwọn nínú wa sallam nínú hadith tó wà nínú sahih muslim النبي صلى الله عليه وسلم نعم هو من البخاري آه، هو من مسلم وأن رسول الله حديث أبي برزة أبي برزاني أني النبي صلى الله عليه وسلم أني كان يكره النوم قبل العشاء ولا نبي ما يقول يا كيفية ما كيما كما سنسوا يقول في شاي والحديث بعدها أذكر يقول ما صلى ما تبى تبني ما تبى تبني شاي نعم ووقت صلاة الفجر أذكر الفجر ìwọ náà kò ní sọlá tó fàjì wọn náà ní wọn àṣùbà wọn náà kò ní sọlá tó sọ̀rọ̀ mẹ́ntòló ìfàjì sàní lágbà tí àlùbájà rẹ̀ lẹ́ẹ̀kejì bá ti yọ wọn náà láti kó nu àṣùbà ìlà tòló ìṣàm tóru fi kíni tóru fi yọ wọ́n yóò sàhábù tàjílù ha ìlà sàhákọ̀kọ́ tòló ìfàjì afẹ́ yàní nínú sínú ẹ̀sìn afẹ́ kájí kíni kájí kí mà àṣùbà nígbà tó bá ti hàn pé yàní tí ò sí èmi sàìpá ìgbàjá ìgbà tí ọba yìí abẹ́ka ti ní abẹ́ka ti kì í ní àsìkò yẹn ó ní hali hi hi al-awqat àwọn ìta àtàtúwájú ìyàwó náà làwọn àsìkò alẹ́ ti yusuf adáwó as-salawat al-khamsi fiha ó yẹ kó náà ni wọ́n ti lóbi fún amẹ́ ìka máa kí àwọn wákàtí márùn-ún bẹ́ẹ̀ ọ̀yẹ́dì wa mùsùlùmí náà sàkọ́yù níbi dáàlìkà ó di ọ̀rọ̀ yẹn fáwọn mùsùlùmí kádìrà wa pẹ̀lú àwọn àsìkò yìí àtàkọ́yù kádìrà wa pẹ̀lú àwọn àsìkò yìí wal muhafazatu alayha fi waqtiha kásìmọ̀ nsọ́ àwọn àwọn wọ̀nyí láwọn àsìkò rẹ̀ wọ̀tẹ́lùkù tà àfihàn ha ká sì sọ́ra ká jìnnà sí ìmọ̀ lọ́yìn lára ká máa lọ lára kó lásìkò rẹ̀ lè ànà lọ́hàn tàwa àdàlẹ́bí náà yóò àfihàn náà ha àwọn ti ha turukọlọ́wọ́n bá àlejò ọlá ó ti dẹ́rù yàbá ó sì àdéhùn yà fún àwọn tí wọ́n máa lọ́yìn lára kó lásìkò rẹ̀ ọlọ́wọ́n bá àlejò ọlá nípa wáyé ló ń lè mùsọ̀lìn ẹgbẹ́ kó máa bá wọn akírun alẹ́dínà hum ansọ̀lá àti mímísà hum àwọn tí wọ́n máa gbàgbéra kó nípa àrùn wọn wọ́n máa gbàgbé ìhun wọn ò ní kírun lásìkò rẹ̀ ọlọ́run bá àlùkò ọlá ní kó máa bá wọn. so eléyìí ìdẹ́rù ìtàdéhùn ìyàlẹ́ eléyìí látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ní túmọ̀ pé a gbọ́dọ̀ máa lọ ìrun lára kó lásìkò rẹ̀. wa qala ta'ala ọba àlùkò ọlá tún sọ ó ní fakhalafa min ba'dihim khalfun ó ní àwọn kan lẹ́yìn àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ tán àwọn kan wá sí ni wọ́n jà rólé lẹ́yìn wọn wọ́n jà lífà àwọn àlífà míì dé lẹ́yìn àwọn ẹlòmíì tí wọ́n jà àwọn ẹni rẹ̀ tán fi kọjá síwájú àmọ́ àwọn àlùfáà kan dé yìí àdó òsọlá wọn ara àrùn láre àdó òsọlá wọn ara àrùn láre wọtábà ìṣàwá àwọn ìròyìn ayé òun náà ni wọn lé káàkiri òun náà ni wọn wá káàkiri pàṣẹwò fàyẹlẹ kọ́wọ́ náà fà yìí yá ọlọ́ọ̀bà àlùfáà ọlọ́ọ̀bà àlùfáà tí ògbéjà àlùfáà wọn ó pàdé ìyà tó le koko ìyà ẹlẹ́dẹ̀ẹ́ lérò ìyà anájà ẹ̀ kí ni o ṣe kí ni kí ni o ráàrùn láàrí àdó ọ̀sọ́lá wọn ráàrùn láàrí ẹ̀ ṣe kò ní wọ́n ti bá àmọ́ wọn rà láàrí wọn ti wá wọn ti rí tó bá jẹ́ pé ẹ̀tọ́ tí wọ́n ní hmm? wọ́n ṣe kí ni wọ́n máa bí wọ́n ṣe gbé ẹ̀tọ́ wọn lásìkò tó yẹ kí wọ́n ṣe ọmọlé ẹ̀kọ́ tí wọ́n dá àsìkò ẹ̀záàmù fún yín ẹ̀ lákùnrin ẹ̀wọ̀n kàmáà wa a máa mójútó a sì máa létò ibi ọ̀rọ̀ ayé àmọ́ tó bá yẹ ẹ òun náà làwọn ẹbí máa ń ṣe kí ni ẹbí máa ń sra ọ̀rọ̀ ẹ̀sìn láre ẹ wò ní sìn ọmọléèwé bá kọ táìmù tèbù ẹ̀sáàmù fún wa ìpè ẹ̀sáàmù tá a ní mẹ́ta la nílò òjọ́ o á sì kan láago mẹ́jọ títí ó fi di aago mélòó títí ó fi di aago mọ́kànlá so á sì kan ní aago méjìlá títí ó fi di aago mélòó títí ó fi di aago méjì á sì kan láago mẹ́ta títí ó fi di aago márùn tàbí táìmù fún wa so gbogbo nítorí kíni nítorí kásìkò nítorí ó mọ̀ pé tóun bá bẹ̀ tún wọlé gan lẹ́yìn bí wákàtí bẹ́ẹ̀ bí ọgbọ̀n sẹ́yìn náà ti bẹ̀rẹ̀ ẹ̀dáàmù wọn ìdúkùn ti ẹ̀dáàmù náà yóò wá ní tètè bẹ́ẹ̀ ọ̀rọ̀ ayé mi o irú ẹni tí yóò bá wá dé bẹ́ẹ̀ pé wá sùn gbàgbé nìsín ẹ́ ó wá sùn gbàgbé ẹ̀dáàmù tó lágo mẹ́jọ ságo méjìlá kò wá ṣe é ṣé nígbà wọn lè lọ kíláàsì ẹ bá ń pèsè àwọn pé ìrántí ìdíje láàmú tèmi wàá ti rìn lọ́tọ̀ òun gan fúnra ó ti káwọ́ lébi tìmọ̀ pé tọ̀ ó ti lọ́nu ṣùgbọ́n ẹ wá wò wàlí láàyè mọ́sálẹ̀ àhàlà ẹ wá wò ń wa ìrántí ọlọ́run bá lè kí ọlá fásitì sí àsìkò àwọn tíjà àsìkò àwọn lẹ́tọ́rà wọn là ń sọ̀ nfa àsìkò ọlọ́run bá lè kí ọlá àwa sọ èsì báwo ni náà ló fà tó pé àwọn olùmọ̀sọ yìí pé téèyàn bá tó lè kí òfin òkè òlá sọ lásìkò rẹ fi kọjá èsì báwo ni èèyàn ní kọ́lá ń bẹ́ẹ̀ àwọn olùmọ̀sọ sọ kò ní ìdìbò kí má o tẹ̀ nídìí kó kí má o ní ní so àwọn míì sì ń sọ bẹ́ẹ̀ ó sọ pé ó tún kí gan pé ó kí tí ó tún máa jẹ́ punishment fún ọ ni àmọ́ òní gba aládàá rẹ̀ ọlọ́run ó bì ó kó bá mi ẹ̀ dàpọ̀ tí wọ́n á lè máa ṣe lásìkò mọ́tò láàrin wá kírun ní àsìkò so àmì ìgbẹ̀yìn àfáàní wà dáhùn sọ̀rọ̀ wá sí fi àwòkọ́sì ha ní àhábìlà àmàlìlàlá wà tọ́lù ha wọ́n ní káwá máa ń kírun lásìkò rẹ̀ ká máa tó gba àwọn ọmọ lásìkò rẹ̀ yìí nínú àwọn iṣẹ́ tó lọ́wọ́ bá àdìsí ọlá fẹ́ràn jù ní nínú àwọn iṣẹ́ tó sì lọ́lá jù ní lójú ọjọ́ lọ́wọ́ bá àdìsí ọlá ọkọ̀ sọ ìlànà bíi sallallahu alaihi wasallam ayul amali ahabu ilallah ìkànnì àwọn sàbí abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó bèèrè lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam jọ kan ó ní ayul amali ahabu ilallah anabi dákun iṣẹ́ wo lọ́wọ́ bá àdìsí ọlá fẹ́ràn jù inú gbogbo sẹ́tẹ̀ dàmà ń ṣe èwo lọ́wọ́ bá àdìsí ọlá nífẹ̀ẹ́ èsì wòle anabi fún anabi ní asọláàtú àlà wàhtiha anabi ní kéèyàn ó kírun lásìkò rẹ̀ kéèyàn ó kírun lásìkò náà nítorí wọn bá rí tó fẹ́ràn so àwọn eléyìí tá a kà fún wa yìí wọn náà ní àwọn àsìkò òun tó yẹ kí ó kálukú wa ó yẹ ká sọ so àwọn tó wà ń lo àsìkò fún àsìkò òun àbí náà ń lo àwọn kankan tó fi ń wọ máa àsìkò òun yẹn ọ̀nà tí ọ̀pọ̀ wọn gbà sí wọn náà ni pé wọ́n ti sọ àwọn àsìkò yẹn lásìkò yìí o lásìkò ẹ̀ríkò tó bá tún padà yá tí wẹ́dà bá tún chéǹjì àsìkò ayé ló ti kíni ló tún chéǹjì so àsìkò máa ń chéǹjì ayé máa yẹn ń pa pé ah, á àgùn méjìlá àmà sí àgùn mẹ́rin láàmà sí máa ń dúbì wá àgùn mẹ́fà àbọ̀ láàmà sí àwọn tó máa ń kí máa ń dúbì sí ìwé jáde lásìkò tó bá ti bá wẹ̀ dé nìsín wọ́n máa ń jáde lásìkò ẹ̀ wọ́n máa ń sọ àsìkò nígbà ah, làlánà ẹ̀ wò ẹtì bá mi náà so àwọn alásìkò yìí nìkan nígbà fún ògbọ́yẹ bí o àsìkò tó nígbà tí kò pa ẹtì bá mi nígbà tí ó gbà wẹ̀ so ká gbìyànjú ká sọ àwọn àsìkò orúkọ kan ká sì máa tẹ̀wọ́n gbà tí àsìkò rẹ̀ bá ti bá ti wọlé náà pẹ̀lú ìwọ̀n Allah subhanahu wa ta'ala tó bá jọ mẹ́jọ àbọ̀tún bá bu ẹlẹ́kẹ̀rin tí ó máa sọ̀rọ̀ fún wa nípa ṣurutu salat àwọn májèmú tí ń bẹ fún un wà arkanuha àtàwọn orígun tí ń bẹ fún un wà adillatu zalika àti kí ni àwọn ẹ̀rí lórí àwọn tá a yìí wàhùn mu tààrí ti ha kí ni ìdájọ́ tó wá gbé omi kílẹ̀ díẹ̀ kíọ̀ tó eléyìí ń pọ̀ eléyìí ń pọ̀ láwọn ọ̀gbìn ni nínú àwọn ìfọ́nà ń bẹ ní obìnrin bẹ ní ọkùnrin tí ì kíọ̀ àwọn oníhùn jọ jimá nìka wọn bẹ àwọn oníhùn léyà jọ léyà wọn náà ní ó jọ lọ tó má ti wá sọ tuntun lọ́wọ́ ti kíọ̀ tó sí ọ̀pọ̀ àrí ìrìn wọn náà sì ṣe ra ìlú sùn tó wọlé náà ni a sọ tó bá di ìjọ́lẹ́jọ́ Ah, kílọ̀ bá nìkan láti dé kí ó wúlò fún wa kó fi ṣe ah, kó fi ṣe kóńpa dáadáa fún wa ìtòlìyà wal akhirah náà wọlé dáríkà wọlé kọ́ọ̀dù àlẹ́ yìí wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. ni nà bí o sọ wọn bẹ̀rẹ̀ pé téèyàn bá ń ṣe iyèméjì lórí irun pé téèyàn kan mo fẹ́ rí kan lẹ́nu abẹ́ méjì àbí láka méjì mo ti kí ni abẹ́ ọ̀kan gbogbo rẹ̀ yóò téèyàn bá ń ṣe níbi irun ẹ̀ èyàn ò mọ irun yẹn lórí èyí tó dá yẹn lójú sọ téèyàn bá ń ṣe òyìnbó yìí lórí nǹkan ìkan bẹ lókè ìkan dájú yàgbé òyìnbó yìí nìkan ó ní etí méjì yìí etí kan bẹ apá kan bẹ tó dájú ẹ̀jẹ̀ bá mi tó dájú tó sáà ń kó kiri kalẹ̀ lẹ́ẹ̀ èyí tó ń di èyí lé ní pé kó wá sẹ́lẹ̀ tó yàgò sẹ́lẹ̀ kejì tó kọ́ wà á máa lé pé ẹ̀yọ̀ kan ló ti kalẹ̀ kọ́ wà sẹ́lẹ̀ kejì gẹ́gẹ́ bí ẹ̀rẹ́sẹ̀ bá ń tẹ̀lé ní pé lákàbí ti mo ti nàbí mẹ́ta ó máa pa lórí tó kéré jù èyí tó kéré jù ó lẹ́nu tó ní ìfún ló dájú nípa ní sọ̀lá wà lọ́sọ̀lá mi tó wá sọlẹ̀ sí nàbà ẹwà mọ̀ nípa lórí kíni lórí ìdó kéré tó ẹwà tó tàbá tó tán ẹwà tó kalẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀ ni ọ̀bùlà sàlámù ẹ̀yin tó sàlámù ẹ̀yin tó kalẹ̀ ẹ̀wà ẹ̀bá tó sàlámù kàtà tó tó tẹ̀ tán pápá pátápátá ẹwà tó lọ àbàtọ́ ẹ̀ṣẹ̀ kalẹ̀ ẹ̀yin ìgbé ẹ̀ṣẹ̀ kalẹ̀ ẹ̀yin ìdìbò ẹ̀ sàlámù wọ́n yìí tún ti àtàyà mọ́ nígbà tó bá ti ìṣẹ́jọ́ tó ìṣẹ́jọ́ tó sàlámù bẹ́ẹ̀ ọ̀bùlà sàlámù ni àbí èyí tó ń ṣe ìṣàlù mi ọlọ́ nàdá nàdá wàlẹ̀ ìṣàlù tó. kí ni ma. ọ̀rọ̀ yẹn pé ẹ̀ṣẹ̀ ni ẹni tó máa ń sọ lọ́rọ̀ yẹn pé ẹ̀ṣẹ̀ ni ẹni tó ti ní àkókò àbí kí ni alẹ́ kó kó faragbá gẹ́gẹ́ bí àwọn ìlànà pé lọ́wọ́ ní pé àdébì náà lọ pé máa ń dáàbò kákò kákò ọwọ́ àkàkò rẹ̀ àwọn kúkà àwọn ní ìdánilẹ́bí bá yọ ọ̀rọ̀ náà ìdílé ìṣẹ̀lẹ̀ ní àwọn àwọn kó sí abẹ́jọ́ ìbára tó kó sí ẹ̀rọ ní ìyẹn láti wọn ní mo gbọ́ kọ́mọ àtàwọn àti mo fẹ́ sọ̀rọ̀ báyà wọ̀ pé ṣé ní ẹgbẹ́ yìí ló kọ̀ ní àbí ọ̀hún táwọn ní bá wà. ìgbé àyà kọ̀kọ́ wọ́n ní àwọn tó máa ń fi ọwọ́ àwọn máa ń fi ọlọ́run ìpè alágbára aláwọ̀ tẹ́lẹ̀ òòrùn ìdíbà mi ìlú ìgbà ọ̀rọ̀ máa ń sọ̀rọ̀ kúkúrú ìdíbà mi ọ̀rọ̀ kúkúrú ní ìmọ̀ àtọ̀rọ̀ ọ̀rọ̀ àlejò lá ní alágbára náà sọ̀tàn kọ́ fún ọdún kan wá padà ní. tó sálọ ọdún wá padà ní. tó sálọ àgọ́ sálọ àgọ́ ajábára lásán ó tún á jẹ alágbádá àná ẹbí wa lọ. tó ọlọ́run bá nípa alágbá ni wọ́n ń kì àwọn Yorùbá tó ń kílẹ̀ ń kó gbọ́lọ́ ń gbọ́ Ṣàngó ni wọ́n ń kì ẹbí wa lọ. àbí Ṣàngó náà kọ́ ọ́ ní náà ni. àbí náà wájú àbí náà lẹ́nu àbí náà lẹ́nu ẹ̀hẹ́n. Ṣàngó ni kòtò olùkòtò ni wọ́n ti ẹ̀ ọba táwọn ọjọ́ ti fún un ẹ̀dùbà mi. Tẹ́wá ní bí wọn bá ẹ̀mí tó bẹ́ẹ̀ mú bá mi ni pé àwọn ẹ̀mí náà wà tó ẹgbẹ́ ìjìnlẹ̀ wọn náà ju àwọn akẹ́kọ̀ọ́ àwọn kan wà láwọn tó bẹ́ẹ̀ kiri ẹ̀dùbà mi. Wọ́n tún wá sí mi ní wọ́n sàǹgbà àwọn kan táwọn fi kí àwọn táwọn wọn aláwọ̀ máa lò fọ́nà balẹ̀ kọ́lá. Tò eléyìí ṣe é tù ẹ̀bọ ni. Tò ìyẹn fi nǹkan tí ọlọ́ọ̀bá lè kọ́ lóògbé omi ara rẹ̀ ìyẹn fi ń ròyìn rẹ̀ ẹ̀dùbà mi. Tò àpẹẹrẹ fi hàn máa wí pẹ̀lú mùsùlùmí máa wí ewu kaba nígbà tó jẹ́ mùsùlùmí ló dán yóò yí bàtà lórí ìyẹn dán pé náà ní alágbádá ní báwa báwa bá rẹ̀ gan yóò lóbi wọn bá rẹ̀ gan alágbádá ló ẹjẹ bá wù tòtò má bìlẹ̀ tà báyà alágbádá dá ní gan wọn ní oṣù wípé ah ìkàlù ìkà fún fún ìgbẹ́lá àbáyé ẹjẹ bá wù báwa tí a bá kàmá jẹ alágbádá tó bá kú àwọn ọ̀rọ̀ ìgbẹ́wọ̀n tó kọ̀ ń bẹ́ wọn làwọn ẹ̀ka máa bá ẹ̀mí jẹ́ ẹjẹ bá wù tọ́lọ́ ọba àti tọ́lá ọba oníkẹ́ ọba láàánú ọba ní ọ̀sẹ̀ alágbádá ní aláwọ̀ tẹ́lẹ̀ ọmọ ẹ̀mí kan ìwọ̀nba tí o da ni kájú ní sílẹ̀. ẹlẹ́ẹ̀kejì inú ìbéèrè tí wọ́n béèrè òun náà ni ọ̀rọ̀ malaku kásìrì àlùsáàfì alùsùkì àwùsàkàfì ìfowópamọ́ yìí àwùsàkàfì màhábàmù kátàrọ̀ ìgbà àná. so ọ̀rọ̀ sheikh muhammadu abdulhadi ni nínú kí àwọn kásìrì ní nàwákùn islam pé wọ́n bí àkọlé ọ̀rọ̀ wa pé nínú àwọn nǹkan tán ní máa ba islam àwọn nǹkan mẹ́wàá tí wọ́n ká wọn ni mọ́nlẹ́lù káfíìnì ló ṣe kí ẹni tí o bá ti pe àwọn ẹlẹ́bọ ní kékeré àwòṣà tàbí kòkòrè mi àbókùnrin méjì nípa akókó kékeré wọn àwòṣà àhàmà hábà mú àbókọ pé ojú ọ̀nà tí wọ́n ń yá làbíà táàbí àgbàdo àwòṣà ni wọn náà dá ọlá làbíà so ṣẹ́kùn ní káfàrọ̀ ìjùmọ̀ àná oníwèé báwọn ti kò sí ìyàtọ̀ ẹni lẹ́yọ̀dà àwọn ọ̀nà pé ìwé tó àwọn ẹlẹ́bọ̀ wo lọ́lọ́ làlùfẹ́ sẹ́kù dákọ̀ ń bẹ̀ ẹ̀dùbà ẹlẹ́bọ̀ àwọn tòkè yìí ìlànà àwọn tòkè yìí táwọn ọ̀dọ́ fúnra wọn òfin ní mo pàtó mọ́ra ìlà ẹ̀dùbà mi tó àwọn ẹlẹ́bọ̀ ní ìsìn àwọn ọ̀tún òṣogbo ẹ̀ àwọn tẹ̀bọ̀ ẹ̀dùbà mi àdùgbò ẹ̀rọ fọlá àbá yìí wọ́n pàtó mọ́ra ìlà mi wọn pé bí ẹ̀bọ ni wọ́n ṣe tí wọ́n ń bọ̀ nǹkan ń bọ̀ kí nìkan ń torí wà wọ́n ti wẹ̀ níbi ẹlẹ́bọ̀ làwọn yìí ẹ̀dùbà mi tó àbá wọn kí ìgbà mi àwọn yẹn wúdi kékeré ni wọn aláwọn tó fẹ́ kékeré ni wọn tó aláwọn tó fọ ya ìgbà mi kékeré ni wọn gbogbo ẹni ìbá ti tẹ̀lé láti ìbá tẹ̀lé Islam kékeré ni wọn gbogbo àwọn wọ̀nyí wọn ti sáwá ní ìsàkó wa níbi ìwé ti kékeré ẹtì bá mi pé ọjọ́ àwọn náà wà lójú ọ̀nà pé àwọn náà ọmọ ya ọmọ ìyá àwọn wọn ẹtì bá mi ti mẹ́tì tó yàtọ̀ bá lè bí papọ̀ ẹ̀sìn tó wáyé pé yàtọ̀ bá bí papọ̀ orí ti lọ́mọ ìyá rẹ̀ àwọn ọmọ ìyá ẹ̀sìn ẹ̀dùnmọ́ àìsàn ẹ̀dùnmọ́ àti mùsùlùmí lọ́mọ ìyá yẹn àbí ká sọ pé àwọn ìyá wa lẹ́sìn kejì so ìwé ìlú àwọn ìdí náà ìdí àti wọn náà ń tẹ̀lé ìdí ẹ̀sìn Islam ẹ̀sìn kan lọ́wọ́ mi bẹ̀ wọn ló bá àwọn ìfẹ́ lẹ́sìn kejì ẹ̀sìn bá wọn so àwọn ẹ̀yìn náà wọ̀ ní òpé ẹ̀sìn táwọn ní ìkan náà ní ìtumọ̀ táwọn ìkan níbẹ̀ ẹ̀sìn bá wọn òtún wọn náà máa ta wa jù àwọn yìí nǹkan náà wọ́n wà ní pé àwọn kan àwọn lẹ́sìn ẹ̀yìn tí wọ́n lójú ojú àwọn káàkiri olùgbẹ́ pé àwọn ẹ̀yà ẹ̀yà lẹ́sìn kejì àwọn ẹ̀yà ẹ̀yà lẹ́sìn kejì kan ẹ̀sìn bá wọn lọ́dọ̀ tí wọ́n náà lójú àwọn ìjà àwọn mùsùlùmí ẹ ẹ bìyà tó ẹni tó bá ti ṣe kí ní kàlẹ́ ṣe é ṣe bì ẹ yóò wọ ọwọ́ àpáàdì àyọ̀dọ̀ ọ̀hún náà kọ́ ẹ hìn tó àyọ̀dọ̀ ti lélẹ́yìn sábẹ́ mi tó àmọ́ àtà àwọn ọmọ tó a ti ju akọ́nà níbẹ̀ lánàá ní bẹ́ẹ̀ ẹ ẹ jẹ́ náà kó láì kí láti máa tara wa sí táwọn ọ̀dọ́ ìjà mọ́lá ẹ̀sìn bá ẹ̀rí fẹ́ lómi ìjà lè fẹ́ gba ìsìlámù náà àti sẹ́ni àmọ́ àti ẹ̀rí sàn pé ẹ̀yìn ọlọ́run náà lè jọ sí yóò gbé fún ọmọ bá lọ bá wọn ẹ̀yìn ọ̀dọ́ àwọn gbà pé ó yàtọ̀ bẹ́ẹ̀ náà lè fi náà kọjá ẹ̀yìn wa lóde tó ó kílíà náà jésù làwọn pè á pè é má bẹ́ẹ̀ kéka orúkọ jésù aláwọ̀ yìí ti ṣe jésù ẹ̀hìn àbí jésù lọ́lọ́run ẹ̀hìn lọ́gbà bọ́lá bá sọ orí fún wa jésù ó dùgbẹ́ fún ojú òjò jésù àbí ẹ̀sìn àti ìdùnnú wa náà ọgbẹ́ sọ́nà wọn yánu òsì rí kọ́rọ̀ ẹ̀hìn jésù náà ń ṣe ojú ọ̀gá ṣe fún tòwú àwọn eléyìí ti láyé tó sí èmi ti jẹ ẹ̀wọ̀n ìdìbò sùn méjèèjì ni wọn kéèyàn wá sọ pé ń hmm, wọ́n ètò lè rí àbí nìkan kò rí eléyìí àwọn nǹkan tí wọ́n sọ ṣé ẹ wá ní àwọn nǹkan ní àwọn mùsùlùmí àwọn nǹkan ní ìgbà tí mùsùlùmí ń ṣe yìí kékeré tí ìsìlámù kà fún wa ẹ̀jẹ̀ bá mi òun náà ní àwọn nǹkan tí máa mú yàn tí ó mú yàn jáde kó mẹ́sì ẹ̀yìn àti àti jẹ́ mùsùlùmí sòwúrò àwọn eléyìí nìkì kéèké òun náà máa ń lo irú nǹkan báwọn fún nítorí pé ìtọ́jú ẹ̀ ti kékeré nísìnyí ìyàtọ̀ ẹnu máa ń bẹ ń bẹ ń gbà mí lọ́dọ̀ àwọn ìlú máa ẹlòmíì lè rí bẹ́ẹ̀ tí ó fẹ́ẹ́ máa rí bẹ́ẹ̀ táàbù sọ̀rọ̀ ẹjọ́ ẹ̀ ìyapa náà lọ́dọ̀ àwọn olùmọ̀ tó ṣèké rí bó tẹ̀lé pé àwọn kan wà tó sọ pé àwọn tó àwọn tó pọ̀ jù náà olùmọ̀ ní ṣèké rí ni pẹ̀lú àwọn àti ìkó wa àwọn kan ní ṣèké ṣèké rí o ẹ̀sìn bá mi ẹlẹ́sẹ̀ lálá náà ẹ̀sìn bá mi àwa gbọ́ pé àwọn tó wọ́n ní ṣèké rí ni àwọn akọ pé àwọn tó ń bèrè pé málámù sáfìrì ní ṣèké nígbà tí ẹ̀sìn tó ń bèrè náà ti ṣèké rí nù láíláí ẹ̀sìn bá mi àtàwọn nǹkan míì náà ẹ ẹ làwọn àbá mi ń sọ pé àìsàn yìí ṣe yóò ga kúkúrú mi ẹ̀sìn bá mi ga kúkúrú mi ẹlòmíì lè bá a lóṣù tó ń kékeré gan ẹ̀sìn láfa mi dènà ah, kò tó bá ń lọ́dọ̀ tó ẹ̀sìn ní sábà wọn sọ pé ah, nígbà tó tó bá ń lọ́dọ̀ tó ẹ̀wọ́n ẹ̀sìn jọ ìrẹ̀lẹ̀ ń bá a lọ ẹ̀yìn ẹ̀kùn mi wà so ìdílé ìdílé ìdílé dábàá tó lé ìdílé òun náà làwọn aláṣẹ ti kéwù òun náà làwọn bọ̀dá ó jẹ́ pé ibi tí wọ́n pè ní kúkú gan àwọn wọ́ọ̀tì fúnra wọn wọ́n wọ́ọ̀tì kúkúrú fún yàtá tọ́wọ́ àti wọ́n wọ́ọ̀tì fún báwọn ń sìn ìwọ́n tó bá wá jọ ìwọ̀n tẹ̀ bá jọ pé wọ́n wá gbé wọ́n wá fa kọ́lé àwọn jáde wọ́n fa jáde sàgbàlá báyìí lọ lórí mi ìgbà ó pèsè lèyí kébèrí ẹ ẹ malawi káfíńtì mùsùlùmí ẹni tí wàá pèsè lèyí kébèrí wọ́n lọ́ọ́ ti kébèrí nù ẹ wá wò pé ta ni wọ́n pè ta ni wọ́n ló pè ní kébèrí ẹ ti pèsè yìí nù ní máa ń tẹ́wọ́ lọ́wọ́ àdúrà ní máa ń tẹ́wọ́ àdúrà ẹ̀jẹ̀ bá wọlé pèsè yìí nù ní máa ń sáánì ọba àdúrà ní máa ń sáánì náà ní ibi àbẹ̀ ní ìlú àwọn pèsè yìí nù ní máa ń tẹ́sí bíi jẹun pèsè yìí nù àwọn pèsè yìí wọn bá ẹ̀jẹ̀ bá wọlé wọ́n tó bá wá pẹ́ ní pèsè yìí pẹ̀lú wọn wọ́n sọ pé wọn náà ti fi ní wọ́n sọ pé wọn náà ti fi pèsè yìí àwọn àdìsí kan dọ́lá gbọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé àwọn àdìsí yẹn ó mú àwọn olùmọ̀ míì sàlàyé pé a ah, èèyàn lè kírun sínú àtúntò rẹ̀ èèyàn lè kírun jimá kọ́bùlà ìzàwà síwájú kóró tó ti kìnnì síwájú kóró tó yẹ tààrí ẹ̀ síwájú kóró tó yẹ tààrí yàgò mọ́kànlá mẹ́wàá mọ́kànlá báwọn ní ẹ̀jẹ̀ báwọn ní àwọn àdìsí yẹn so àmọ́ àlàyé táwọn olùmọ̀ ti nípa ọ̀rọ̀ yẹn pé nípa àdìsí yẹn pé kìí ṣe yàrá tó rinlẹ̀ ẹ́ tó jẹ́ pé àwọn náà ni ó pọ̀ jù nínú gbèsè ayé àti ìṣọ̀lá ìṣọ̀lá tó ń kírun àti báwọn bàbá tó ń kírun àti báwọn òun náà ni pé ìrun àsìkò jimá ìrun jimá àsìkò ìrun àyílà náà ẹ̀dùn àti òṣìṣẹ́ àti ìṣọ̀lá àsìkò òun òun àsìkò jimá nítorí pé òun náà ló dípò ó ti bá wọn so ilé lẹ́yìn ní ìsìn ìwé àwọn ìgbésẹ̀ bá wọn ìsìn ìwé àwọn ìgbésẹ̀ tó jẹ́ pé kò yẹ kí àwọn máa ṣerú ẹ̀ láwùjọ ni níbi tí kíná tó kọlẹ̀ níbi tó pé ó ti nílẹ̀ pé àgùntàn tá ń kírun ní àgùntàn jimá ni ọ̀tà àwọn ìlú wa wọ́n máa lọ́wọ́ àwọn akọ̀tà tó jẹ́ kínní àwọn akọ̀tà tó ṣe nínú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bá mi àní bóyá àwọn àti ìdìkọ̀ wà tó ti bẹ́ ẹ̀jẹ̀ bá mi àwọn akọ̀tà tó ṣe ìdílé ìdílé tàbí ṣe káwọn a ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba òun náà ní pé ìtò tẹ̀wọ̀n òun náà ní pé àtúntò ẹ̀ tí wọ́n máa fi jimá náà tó àtúntò lóhó ètò bá mi àtúntò tí òun bá ti lè tàrí ògbà òun náà ní pé òun náà ní pé ó pè ọ́ tó òun náà ló ń rẹ̀ pé àmọ́lì máa ń pè òun náà ló ń gbẹ̀tọ̀ láǹfà wọn tó pọ̀ náà báyìí máa ń pè òun náà ní táwọn tàbí àná máa ń pè òun náà ní pé àwọn ọ̀làfà ẹ bàtà náà ní kúkẹ́ lẹ́yìn àwọn àríkà àrí ìpè pé àríkà ìkùmọ̀ rẹ lọ bẹ́ẹ̀ àríkà náà àwọn tàbí kọ́ wájú pé àwọn náà wá sí kíni wọ́n ti àwọn ènìyàn ní àsìkò yìí ó ti bá wọn wọ́lá ọ̀gá àlá àlá àlá. ṣé ẹ máa wo àwọn akéṣẹ́ sí ẹ̀ lè wọ́n ti bá wo àwọn ilé tí wọ́n ti wá níbi tí wọ́n ti dáná wo àsìkò wọn tí wọ́n bá dé mi paasi ẹ̀ẹ́n àbí mi tún slow láti kò tí wọlé tó ń tó paasi kò tún ti wọlé so tí wọ́n bá ti ní àlọ́ dídá pé ẹ̀ máa àwọn nǹkan tí ẹ̀ máa fi máa àsìkò wọn ní ìṣó níbi dáná ti sàlàyé fún wa síwájú tó pé àwọn ìmọ̀làjú dé gbogbo ẹ̀ ìgbà tó dé wọn so àwọn yìí náà àwọn ìdúmọ̀ kọ̀ọ̀rẹ́ ti wà ń bẹ̀ òtítọ́ tó mọ̀ nìyẹn bá ṣe ẹ̀ máa rí kùdìẹ̀kùdìẹ̀ ń bẹ̀ náà ni èmi lè bá mi èmi lè má bá mi bàbá kó mi máa ń jọ níbi ìṣẹ́jú máa mẹ́ta mẹ́ta lè wà láàrin wọn èmi lè lé èmi lè di tòun náà ló bá gbé pé àyíká wo máa gbé ìdílé ní jù òun náà lè gbé káwa náà máa kàn bí ààrẹ pẹ̀lú àsìkò yẹn tòun yìí tàbá lè kó ti déédéé ń bá mi nínú àwọn yẹn ẹtì báwọn níbi àríkà èyí tó ní o tó bọ̀dẹ̀ àyíké níta máa ṣe ni ká máa mọ̀ pé àsìkò kírun yẹn ṣe yàtọ̀ sí èyí tí wọ́n ti gbìn èyí tí wọ́n ti ṣe kalẹ̀ gbogbo ìdájọ́ kalẹ̀ oníṣòwò ní sèkìlì wà ń bẹ̀ ẹ̀rọ lè wà ń bẹ̀ òun sì máa ń tẹ̀lé dáadáa ìyàwó àti ẹgbẹ́ pé wọ́n lè ní kọ́tà àfà fọ̀ òun náà ní àlàkà ní wọlé nìyí wọ́n lè lọ wọ́n á pẹ́ẹ́lú pẹ̀lú gbogbo àwọn nǹkan sáà ní ìgbékalẹ̀ ní ìjọba wọn ẹ̀yìn tó bá yàgò mẹ́rin ní àlàkà ìjọ wọlé ìjọba tó ìwé ní ìmọ̀ nsábà tẹ̀lé wallahu ta'ala a'lam. ìdáhùn tó bí ẹ wá ti wá pé sálámà ìgbà bí sálámà ní òfin náà lọ lọ báwo ni mo bá ẹnìyẹn náà lè jẹ pé. sari kéèyàn ó kórìíra súnà nàbì sallallahu alaihi wasallam nínú àwọn nàwákìlú islam ló wà nínú àwọn nǹkan tí ìmọ̀ ń ba islam jẹ́ ó kórìíra súnà nàbì àbíkó máa tún súnà nàbì tẹ̀yẹ àwọn nǹkan táwọn èèyàn ń kà fún láwùjọ wọn fi bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ẹtì bákan wọn fi ṣe ẹ̀yẹ ẹ̀ àbí kí wọ́n bẹ́ẹ̀ nìkan ẹnu bọ̀ ẹtì bí nìkan bákan ẹ̀ máa fi ṣe ìbáàrò wọn fi ṣe ẹ̀yẹ so àyà wà nínú alukur'an hmm, àwọn àdìsá ní sàlá wa ní sàlám wa ti ń sọ fún wa pé ìmọ̀ àtẹrù nǹkan báwọn kí ni ó kórira nǹkan kan ní súnà nàbí kọ́lá kí ni a máa ṣe èèyàn ti tètè yìí ẹ̀ ọlọ́ọ̀bà àdìsá ma anzala Allah fa ahbata a'malahum ọlọ́run bá àdìsí ọlá ní ntọ́fà tọrọ wọn fi kágun tó fi kágun sí wọn òun náà ní pé li annahum karihu ma anzala Allah wọn kó ìlànà tọ́lọ̀ bá àdìsí ọlá sọ̀kalẹ̀ wọn kó ìrẹ̀ ìsìn ọlọ́run bá àdìsí ọlá fa ahbata a'malahum ọlọ́run bá àdìsí ọlá sí kìnnì ó ti bàjẹ́ wọn jẹ́ ó ba gbogbo tẹ wọn jẹ́ so ó wà nínú àwọn nàwákìlì Islam so náà ló fà ẹ̀sìn bá mi sọ pé ẹni tó bá wà lórí fífi sọ́nà àti sọ̀rọ̀ wà lórí sọ̀làm kọ́dà bí wò bá sí ẹ́ wò bá sí o gbọ́dọ̀ tún ṣe kéde kó kórìíra àwọn sáńtẹ̀ líla ànábì sọ̀rọ̀ wà lórí sọ̀làm ẹ́ ànábì sọ̀rọ̀ wà lórí sọ̀làm ó ní ẹni tó bá dìrọ̀ mọ́ súnà wọn ànábì sọ̀rọ̀ wà lórí sọ̀làm nígbà tí ayé bá ti lọ sí bá ti lọ sọ́wọ́ gbẹ̀yìn tẹ́sì dàrú ànábì ní kàlùkọ́ bíbí alàlùjẹmọ́ ẹ́ ànábì ní ó dà gẹ́gẹ́ tó mú ògùn náà lọ́wọ́ ni ẹni tó mógun náà lọ́wọ́ tó ti mọ́ báyìí ẹ̀yìn tí a mú yóò tó máa jó ohun tí ó sì dúró rẹ̀ ànábì ni kò ṣe rí nù ní sunan anabi sallallahu alayhi wa sallam tó ẹ wò nísìn ẹlẹ́mìí ma ní a tó ń tí bóun ṣe mú nísìn ẹlẹ́hà ò ní jáde kó ayélujára tó ń ti mú kó àwọn owó àgbé kọ́ kan jáde yóò wọ yóò lò sí báàbù náà ní èdè báàbù nísìn tó ń tí bóun ṣe pé kò tẹ kò ó ń kó ní kò fáìlẹ̀ níbí èdè báàbù nísìn síbẹ̀síbẹ̀ náà ìfọ̀ aláwọ̀ kan tó máa fi ṣe ẹ̀yẹ ìdòdó ìbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ lè gba àwọn nǹkan tí yẹn ń ṣe nínú ẹ̀sìn tó nígbà tó ṣe bá táyé bá ti di bó ṣe ti wà yìí ṣe kéèyàn máa rí àrẹ̀bí àjòjì tó ànábì sallallahu alaihi wasallam ní ẹni tó bá gbá súnà àwọn mú ó dà gẹ́gẹ́ ẹni tó gbá ògùn náà mú ni ètò ìbámu tó wúrọ̀ àwọn báwọn ẹ kí kan lọ yé nǹkan yẹn ó lè má yé wọn àyèmọ̀kánà tí wọ́n ti ń kẹ́ ẹ̀ ṣe ṣe ẹ̀yẹ bí ti ẹ̀yẹ àti òkú ìyá rẹ̀ àbí ẹ̀jẹ̀ yóò jẹ̀jẹ̀ rí náà torí pé mo fẹ́ àrẹ tẹ́lẹ̀ àwọn àti olùdó bẹ̀rẹ̀ sínú yìí láyé ti ẹ̀jẹ̀ rí ọmọ ẹ̀jẹ̀ bá mi ó burú jáyé ọ̀jẹ̀ bá mi ó burú jáyé nítorí òun ṣe yí ìṣe ó ṣàfihàn sọ́dọ̀ ànábì ẹ̀ káṣẹ̀ wá ní ó parọ́ mọ́ ànábì náà yá sínú ànábì ní ṣe bá àwọn jọ̀hún náà máa sọ pé wọ́n ní amúnisúmọ́ àyìnbó wa lọ látara ní àyìn kírun ni mo fẹ́ lu tẹ́lẹ̀ ní o tàbí amúnisúmọ́ lọ́wọ́ èdè owó ìrùn tó kírun ó sì filẹ̀ kọ́lá bí òkè hàn ó sì filẹ̀ sọ́tẹ́ ìmọ̀ wa ní súnà nẹ́bí lòún gbélé ìtẹ̀lé tó tún wá má láyé wá tó mẹ́rin wá so ó yẹ kó ó yẹ kí ìwò tó yàn yà á fàdé kó tì má súnà nẹ́bí hàn bẹ́ẹ̀ ni àwọn ọmọ kan ṣe àwọn ọmọ kan wọ ara láwùjọ lónìí tí wò tí mẹ́sìn ẹ̀ ẹ̀ ìpa wọn ti torí rẹ̀ ẹ̀ ti bá wọn nísìn àbí àwọn ọmọdé ń gbóni sí ṣé ọlọ́run náà ń gbóni ẹ̀ àwọn ọmọdé ń jó léde káàkiri láwùjọ tó bá ṣe ń ṣe sàánì ẹ̀ ni wọ́n ka tẹ́sí bẹ́ẹ̀ ni wọ́n máa jó ẹ eh, wọn máa jó wọn lùlé títì nínú nínú nínú gbòòrò ẹ òwúrọ̀ àwọn ọmọ oníṣẹ́ báyẹn kó yọ àbá tó a ní ìjọba tí mo ti mo ti dẹ̀ dáhùn ẹ àwòrán àwọn tó ń ti fi náà ní tó ẹ ní ti bẹ́ẹ̀ láíláí tó àwọn ẹni tó bá wá rí pé ó wà lórí ìlànà ìsìn tí yàn bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà àlùkò ọ̀la tó ẹni tó bá ń ṣe irúfẹ́ báwọn inú nǹkan tí máa ń ba èsì jẹ́ ni èsì máa ń ba èsì tí máa ń ba sẹ́yìn jẹ́ ni ayé àkùrán nínú sọ́wọ́dù Muhammad wọn náà lọ́ka Muhammad láti fi bílẹ̀ ọlọ́ọ̀bà àlùkò ọ̀la ní dáríkà bí anahun kárí hu máa anzalallah fa ahakatọ̀ àmàlà إلي من كسرون والله تعالى أعلم سبحانك الله وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك